Drill 4. Reply rise low, mid low, or low low. Òbí mi. Rise low. Kakami. mi. Rise low. Ọ̀bọ mi. Mid low. Ẹ̀bùn mi. Low low. Àwo mi. Mid low. Àwo rẹ. Mid low ẹ̀wù rẹ̀ low low àga rẹ̀ mid low ẹ̀pà rẹ̀ low low ẹ̀mí rẹ̀ rise low.